democracy níwọ̀n bàbá ti ṣàlàyé yìí tá a sì jẹ́ kó yé wa pé ká má dà á pọ̀ o ọ̀tọ̀ ni democracy ọ̀tọ̀ ni àṣúra torí pé ṣúra ọmọ wà lábẹ́ ntọ́lọ́nfẹ́ ntànàbìjíṣẹ́ wa ni sallallahu alaihi wasallam àmọ́ tẹ́ ẹ bá wádìí ti ń jẹ́ democracy kọ̀ sáàlà fún un àfi bí wọn ò fẹnu kò lórí ẹ̀ ló kù láwọn ọdún mi ọlọ́run ní ti jẹ́ ìwọ̀n òde lu tiwa ń bì ní nísìn ọlọ́run tiẹ̀ níjó débẹ̀ láéláé kéèyàn nísìn lápèjẹ tí n tún bá àpèjúwe kẹta àfa àbáwá aago mélòó lásùbà wọlé mọ́sálásí yín àyín àbẹ́nìkan ti ń kírun bíi àbí nílùú yìí aago mélòó lásùbà nísìn aago márùn kọjá díẹ̀ kò tó five thirty lọ́wọ́ tá a wà yìí. ọ̀dà quarter after twenty after kọda five thirty tẹ pé nìyẹn. àwọn ìlú kan bẹ nísìnyí bí yẹn bá fẹ́ pèrún kò gbọ́dọ̀ pèrún kágo méje tó lù kò gbọ́dọ̀ pé gbé wa gbé máìkì sẹ́nu wa gbé Allahu Akbar táwọn èèyàn ń sùn lọ́wọ́ kọ́dà bóyá mùsùlùmí náà ní bẹ́ẹ̀ arabita ti ma rí i pé democracy ń forí sọkínni òfin sọ òfin ọlọ́run and kò sì sí ntọ́fà ju àìdíà tá a wí ni total sovereignty torí pé gbogbo ń táwọn èèyàn bá fẹ́ ni wọ́n lè choose eléyìí wù wá ọlọ́run fẹ́ o kò fẹ́ o òun lọ mọ̀ àwọ̀ fẹ́lẹ́ yìí máa ń lu tiwa ọlọ́run lóhùn ó wù ú kọ́ wà ń bẹ́ o kò wù ú kọ́ wà ń bẹ́ o kọ̀ọ̀kan wa mùsùlùmí tó bá wá tẹ́wọ́ gbarú eléyìí tó faramaru eléyìí kóun náà máa retí ibi tọrọ wọn jà sí lálùkìyàmà torípé ni ọba láyà tó ní ọlọ́run fẹ́ ọ̀fẹ́ báwo ti ṣèlú tiwa ni bọ́lọ̀n bá ṣeun náà bó ti wù ú lálùkìyàmà ẹ dákun ǹjẹ́ aburú kan bẹ́ẹ̀ kò sẹ́bi ń ẹnìkan tọ́lọ́run dálẹ́bi kò tiẹ̀ wá sẹ́bi ń eléyìí kọ́dà ní common sense àwọn kan náà àwọn àlùfáà wa ní ilẹ̀ yorùbá bíi ní a máa sọ̀rọ̀ kan wọ́n ní man fa'ala ma sha'a laqiya ma sa'a man fa'ala ma sha'a laqiya ma sa'a ẹ̀rí ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì o sha'a sa'a káyà lọ bí yún náà díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bá a ti máa kéwú pàtàkì jùlọ lórí irun bẹ́yìn bá kéwú lórí irun tó yàtọ̀ fún tọ́lọ́hún wí kò nírun pàtàkì jùlọ sóra tọ́lọ́hún lẹ́yìn ò lè nírun àfi kó ké Suratul Fatiha ẹ̀rọ kan ẹ̀wò bá a ti wí nísìnyí ọjọ́ra wọn ṣáá sáà ìyàtọ̀ àárín wọn sì fẹ́ẹ̀ tó gábàsì síyàn mọ́ àá ṣàlàyé rẹ̀ nísìnyí wọ́n ní man fa'ala ma sha'a ẹni ọba ní tó wù ú ló wọ́n máa ṣe man fa'ala ma sha'a gbẹ̀mí ti fẹ́ tèmi nù kọ́dà ẹlòmí ò ní bó ti wù ú ló wọ́n ṣe máa lé tó ń man fa'ala ma sha'a laqiya ma sa'a hmm. òun náà pàdé tó burú ntọ́fẹ́ ntọ́ burú ma sha'a ó ṣe ntọ́fẹ́ lákèyàmà sáà yọ pàdé ntí òbúrú àwọn sì máa wò ó pé kíni yàtọ̀ láàrin sin àti àti sin ọ̀sà ọ̀sà wàhálẹ̀ ya àbá yìí pọ̀ àfi kọ́ àfi kẹ́ wàláì kò rí bẹ́ẹ̀ o. alukur'an kẹrim èdè larubawa lọ́lọ́run fi sọ kalẹ̀ ọlọ́run sì ní hekima tẹ mú larubawa tó fi sọ alukur'an kalẹ̀ èdè lárúbáwá wá inú àwọn èdè tó wà sensitive jù lágbàáyé òun lè dé lárúbáwá tó o pé bọ́ọ̀ bá ti chéǹgì harafi ẹyọ kan ẹ wo ṣáà yìí nísìnyí tẹ bá ka yẹ harafi rẹ mẹ́ta ni àbí ṣáà mélòó lòun náà nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn méjèèjì wá papọ̀ ní tó lé ní kíni ẹ́ ntọ́fẹ̀ẹ́ súnmọ́ seventy percent ni wọ́n fi jọra wọn wọ́n fi ń tí o ju bíi taati àbí taati kíní kan percent ni wọ́n yẹ yàtọ̀ ẹ wo bí tuma wọ́n ti jẹ̀rẹ̀ síra wọn tó ṣáà ọ̀fẹ́ ṣáà òbúrú òun ni ẹ̀dá kan ayà lọ́bẹ̀ yẹn díẹ̀ nítorí mọ́sálásí la wà ọ̀rọ̀ ẹ̀sìn sì gbọ́dọ̀ jẹ wá lógún ẹ̀dá kan ẹja pàtàkì jùlọ yìí tá a máa fi kírun kọ́dà bẹ́ẹ̀ yẹn ọmọ nǹkan mi wẹ́ni tí ó kọ ní suratul Fatiha tí ó dùn bẹ́ẹ̀ yẹn bá ní eh, eh, sirata lazina sirata ọlọ́run sì ní kíni sirata ìyàtọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o sirata ladina sirata ladina àbípa bambari ọlọ́run ní wàhálà dọ̀ọ̀lì èèyàn wá ní màṣá àbójúwò lòun ọmọ kẹtò wàhálà làálì. La ẹ̀dàkùn kí lọ jọra àwọn nu méjèèjì kò sì yẹ ká fagidi ṣe é ntẹ̀yìn ọba alákìyà má nìrun kéèyàn wá máa ké kọ́ máa ṣe wàhálà kọ́ máa kí gbogbo oorun yìí kọ́ wá ṣe pé kọ́ wọ̀bì kankan ẹ̀dàkùn ẹ̀já fi sáàrin yẹn akànyà lọ́bẹ̀ yẹn ni ká padà sórí ọ̀rọ̀ democracy tá à ń sọ mo rò pé nípa democracy ká dáa dó báyìí ká fi lọ bí pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì tí mo rí kó ṣe pàtàkì púpọ̀ òun ni kíni al-intikhabat election ká máa dìbò yan ara ẹni ìmọ̀ dìbò yan ara ẹni yìí mọlọ́yàtọ̀ fún democracy torí bẹ́ẹ̀ yẹn bá wo ti ń jẹ́ democracy láyé lónìí ara problem ti democracy ní gẹ́gẹ́ bó ti ní pírọ́blẹ́mù ń ta làwọn èèyàn tí mo wí lẹ́ẹ̀kan ni ó tún ní pírọ́blẹ́mù ń irú rúùlù wo la máa lò irú òfin wo náà la máa fi rúlu àwọn èèyàn tẹ́ bá dé Amẹ́ríkà Britain àti gbogbo àwọn tó jọ wọn lónìí àwọn lè táwọn ń ṣe ń gan òun ni democracy èyí táwọn China ń ṣe ń kọ́ òun ni àwọn yìí ń tí ọ̀dà wọn ń ṣe bẹ́ẹ̀ tẹ́ bá dọ́dọ̀ China àbí ń jọ̀hún tí Soviet Union wà bẹ́ẹ̀ bá bí àwọn náà wọ́n lè táwọn practice ń gan ń gan democracy ẹ̀rí táwọn America, àwọn britain nǹkan kan ṣe ń kọ́ wọn ni wọ́n kàn sí ẹ̀yìn. alintikabat ìmọ̀ dìbò a lè lò ó gẹ́gẹ́ bí ọ̀nà kan láti achieve democracy àmọ́ kì í wá ṣe pé nǹkan kan náà méjèèjì bàbá ti ní democracy ìtumọ̀ rẹ̀ ní pé kí ni ìtumọ̀ rẹ̀ ní bò àmẹ́lẹ̀ yìí tọ́ kan àwa ń bì yìí ibi gan lọ̀rọ̀ wà torí pé ní àwọn àlùfáà máa ní likulli maqamin maqal gbogbo ọ̀rọ̀ ló lásìkò tiẹ̀ ló sì láàyè tá a ti sọ. ìgbà tá a wà nínú nàìjíríà nísìnyí òun lásìkò election míì tún súnmọ́. ipò wo ni mùsùlùmí fẹ́ wà ń bi election. election kọ́dà máa pín ọ̀rọ̀ náà sí ọ̀nà méjì a sọ̀rọ̀ nípa almuntakhabun a sì sọ̀rọ̀ nípa almuntakhabun almuntakhabun al sensitivity larubawa mi lè dún ríun almuntakhabun almuntakhabun ṣé nǹkan kan náà méjèèjì aha kí ló yàtọ̀ fatia kan tẹ́ wà lókè tẹ́lẹ̀ òun ó sì rè sí i ìtumọ̀ ọba dì mí ni pé ẹ dákun ọ̀rọ̀ fatia pàtàkì jùlọ lórí irun ẹja múra sí ẹwẹ ẹwẹ example mi tá àrùn kan ẹ tẹ́lẹ̀ almuntakhibun àwọn tí ń dìbò almuntakhabun àwọn tá ń dìbò fún bí Lárúbáwá ti rí nìyẹn tábà ní àwọn méjèèjì yìí almuntakhibun èyí òun ni a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ torí pé òun lọ́kàn àwa tá a jókòó yìí òun làwa bìlọ́ǹgì sí àwọn tí ó dìbò bóyá láàfẹ́ rí ìran kejì nínú àwa tá a jókòó yìí Allahu a'lam but méjèèjì náà ni màá try láti mẹ́nu bà. àwọn kankan bẹ tí béèyàn bá fẹ́ sọ̀rọ̀ ń pa fatuwa. fatuwa nípa qadiyyatun mu'asiratun nǹkan kan tí ò ti máa ṣẹlẹ̀ rí ń dọ̀hún tí ń ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ nítorí pé ọ̀rọ̀ ká dìbò inú tí ó dé ayé lẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kò sí láyé àyàbí ẹ lè gbọ́ nbì kan wípé ńgbà wọn fẹ́ yan gọ́vùnà bì kan àbí wọ́n fẹ́ yan olórí ìlú kan àbí wọ́n fẹ́ yan àmírù ibì kan wọ́n wá níbò ní ẹ̀dì. àmọ́ islam wà lẹ́sìn tí ó máa lọ ila yawmil qiyamah gbogbo ìgbà táwọn èèyàn bá ń gbé nǹkan kan dé pé báyìí la tún fẹ́ máa ṣe é àwọn onímọ̀ wa wo al-Qur'an al-Karim wọn wo sunna nabwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wà á gbé ntí àwọn èèyàn fẹ́ máa ṣe yìí lórí òṣùwọ̀n alikitaabu wa sunna. nínú táwọn onímọ̀ yìí máa wá tún wò òun ni pé òun tá à ní khususiyatu kulli baladin tá a bá fẹ́ sọ̀rọ̀ qadiya mu'asira bí ntí nǹkan yìí ò ti sí tẹ́lẹ̀ o ó ṣẹ̀ṣẹ̀ dáyé ni o kọ́dà irú ìdájọ́ tí ọba ṣiṣẹ́ láwùjọ kan ó ṣeéṣe kọ́mọ́ ṣiṣẹ́ completely láwùjọ mi torí pé kọ́ ìdá sẹ̀ríà ni pé la yunkaru tagayyurul ahkam bi tagayyuri zaman la yunkaru tagayyurul ahkami bi tagayyuri azaman nínú àwọn alqawaidu alfiqhiyya. Al أي الأحكام المبنية على الأعراف والعادات àwọn ìdájọ́ tó ṣe pé ní aládàálù kọ̀ọ̀kan irú ìjọba tí wọ́n ń lò ń lù kọ̀ọ̀kan irú ìṣesí tí wọ́n ń lò ń lù àbí nígbà kọ̀ọ̀kan òun ló bí i gbígbà ní bá ti ń yí bí ìṣesí yẹn bá ti ń yí padà la yunkaru tagayyuru al-ahkam túláàsì ìdájọ́ náà gbọ́dọ̀ yí padà nínú ìdájọ́ ṣẹ̀ríà ni àmọ́ ká kí n tún fìrin gun àwọn ìdájọ́ wo ìdájọ́ tá a mọ lórí àṣà ìṣe ètò ìṣèlú ó fún ìdájọ́ ẹ̀sìn lọ́hùn ẹ̀kírun ẹgbààwẹ̀ ẹ̀lọ́ hajj gbogbo ti ń jẹ́ ìbàdà èyí wọ́n yí padà o ila yawmil qiyamah torí ẹ̀ làwọn afa máa fi fi kun nu kọ́ ìdá pé la yunkaru tagayyurul ahkam ay al-ahkamul mabniyatu ala al-a'rafi wat-taqalidi wal-'adat. kádìbò nínú sharia islam gẹ́gẹ́ bí mo ti wí kò sí muhammad sallallahu alaihi wa èyí tí wọ́n ń lò láyà nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi ń yan àwọn olórí tí wọ́n sì darí ìlú dáadáa oríṣi ọ̀nà méjìlá rí nù tán anabuwa muhammad sallallahu alayhi wa sallam ló lórí gbogbo ìjọba islam kó tó di pé anabi sípò padà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí anabi fún wọn la pé ẹni ọkàn lẹ́yìn mi ní abubakar siddiq radiyallahu ta'ala anhu. ńgbà tí ọ̀dàyé umar radiyallahu ta'ala anhu. umar radiyallahu anhu gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó fa ìṣípò padà rẹ̀ ó jẹ́ kí umaru ó pé ọlọ́jọ́ ti súnmọ́ torí n tó ṣe umaru ni pé umaru ń kírun radiyallahu anhu òun lẹ́nìkan gùn ní nǹkan umaru sì wá kú lẹ́sẹ̀kẹsẹ̀ ọjẹ̀rora ohun tí wọ́n gùn yìí fọjọ́ díẹ̀ àmọ́ ń ti ń fura pé kò dájú pé òun la ntarakùnrin yìí fi gùn yìí ọ wá fún umaru náà lọ́pọ̀túnítì àti ṣètò pé bóun ọ̀bá símọ́ o ta lọ́kàn lẹ́yìn òun. ẹ̀kejì nìyẹn tí mo la rí nù tán umaru ọ̀wá pé ẹnìkan pàtó umaru wa wo àwọn tí òun rò pé àwọn ni wọ́n qualified jù wọ́n já wọn mẹ́fà umaru radiyallahu anhu ni láàrin ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà yìí ẹ̀fẹ̀nukò lórí ẹnìkan ara wọn ni usman bin affan aliyu bin abi talib abdulrahmanu. ابن عوف àtàwọn mẹ́ta رضي الله تعالى عنهم anhum wa ardo. àmọ́ ká wá pé irú èyí tí ọba wa láyé lónìí ipe gbogbo èèyàn lọ gba káàdì kọ wá dìbò gẹ́gẹ́ bí mo ti wí kò sí láyà nàbà Muhammad sallallahu alaihi wa kò sì sí láyà àwọn sọhábẹ kódà tọlọmùbá bá wa tó débi tá a fẹ́ kó dé is not the best òun kọ́ lọ dáa jù láti máa fi yín lórí láti máa fi yín aláṣẹ fún di. ẹ jẹ́ mú ẹ̀gzámpù kékeré kan wá tí ó fi yé wa. báwọn méjì bá lẹ pósítà nísìnyí pé bóyá wọn fẹ́ jẹ kánsílọ̀ àbọ̀ fẹ́ jẹ nǹkan kan. àwa rí ẹnìkan onímọ̀ àlùfáà kọ́dọ̀ ó lè má jẹ́ àfa ọjà alákọ̀wé ọjẹ́ pòfẹ́sọ̀ òun wà á wo pé inú àwọn méjèèjì yìí o eléyìí ní qualities báyìí tẹ́nìkejì yóò ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ìmọ̀tọ́lọ́mùn òun wà á lọ bí tí wọ́n ti ń dìbò yìí pé ẹnì lọ yẹ kí ẹni yìí ló jẹ aláṣẹ torí nǹkan báyìí torí nǹkan báyìí torí gbogbo ẹni tó bá ti nírú mà bẹ́ẹ̀ ni i expect pé kọ̀ọ̀kan ní tẹ̀ka lásán yóò ní qualities torí lára ẹnìkan kó tó wí pé ó dáa ju ẹnìkejì lọ tọ gbogbo ọmọ professor rẹ gbogbo experience rẹ gbogbo làákàyè rẹ gbogbo ọmọ rẹ bọ́ bá wọ́n wàá lọ ké sẹ́nìkan bí òun ti sùn tí òórùn jẹjẹ látàárọ̀ wọ́n wàá na five hundred naira sí i pé bọ́ ọba ti débẹ̀ eléyìí ni ọ eléyìí ni ọ tẹ̀ ká sí o ṣé lè ilẹ̀ fẹ́ òun náà sì débẹ̀ ìgbà ó ti gbogbo experience gbogbo làákàyè gbogbo ọgbọ́n gbogbo òye professor ó bí wo àbí ó bí torí ká fi mọ̀ kọ́dà bàbá ní ká sọ ọ́ ká má ti sọ̀rọ̀ alukur'ani wa sunna kọ́mọ́ di bá àwọn mùsùlùmí yìí wà á láwọn pọ̀ ìmọ̀ dìbò bá a ti ń dì ni wallahi is not the best. ntí ọmọ lẹ́tọ̀ nàtíjà rẹ̀ eh, àbọ̀ rẹ̀ òun náà ní orí ìta ń rí ni lẹ́nìkan ó fi máa jalè ìjọba lẹ́yìn ọdún mẹ́ta àtààbọ̀ làásẹ̀sẹ̀ wàá mọ̀ pé ìwọ́kọ̀ yẹ kọ́ wà ń bẹ́ẹ̀ òun ni sẹ̀rí ìsìláàmù ṣe gbé ọ̀tánétífù kalẹ̀ kí ni ọ̀tánétífù tẹ sẹ̀rí à onírú èyí tí Umar ibn al-Khattab ṣe yìí àwọn ni sẹ̀rí à ń pè ní kí ni ahlul hilli wal aqdi bá a bá tiẹ̀ wá ní èèyàn èèyàn náà kò wá jẹ́ pàtẹ́ ni kan mọ̀ àtẹni tí kan mọ̀ òun náà láwa pé déédéé ni ìbò yín gẹ́gẹ́ bí democracy ti wí àmì gẹ́gẹ́ bí àpèjúwe tí mo fi lélẹ̀ fún yín nísìn ẹlòmíì kọ́dà kọ̀ mọ́ kí ni wọ́n ń lọ ṣe bí wọ́n bá débẹ̀ kọ́dà ẹni tí wọ́n lòun tẹ̀ka fún yìí bí wọ́n bá bí pé ǹjọ́ ọmọ òye tó fẹ́ jẹ ìlọ́kàn mi ǹjọ́ ọmọ implication ọwọ́ tó tẹ̀ fún yìí àlẹ́ kìlọ́kìlọ́kàn tó ń bẹ́ẹ̀. àwọn kan wá ń bẹ táwọn nímọ̀ rẹ̀ wọ́n mọ̀ pé abẹ́lẹ̀ ah, ìbá débẹ̀ ah, aburú báyìí ó ti sa aburú báyìí rí njọ́ báyìí ó ti serú nǹkan báyìí rí a ah, kò ní quality téèyàn fi dérú pò yìí a wà kábò ti professor ẹni a kà ti ẹni wọn nà ní five hundred naira tó lọ léèbù tí ọmọ kankan tí wọn lọ sí nbẹ ó di kíni wọn lò di one one bírú rẹ̀ mí náà bá tún dé ó di ńgbà wọn bá fi kà á tán ọ̀dánlójú tàwọn ahlul halli wal aqdi yìí yóò kéré sí ti àwọn gàwùgà àwọn tó yẹ pé ní wọn kàn ní àyàn àsìyàn ni yóò máa wá bírú ọmọ tí democracy ń bí fún ayé lónìí kọ́dẹ̀lẹ́yẹ sọ̀rọ̀ nàìjíríà nìkan all over the world àpèjúwe míì tí ó tún fi yé wa. wa ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn precisely ní two thousand and three ńgbà tí olórí ilẹ̀ amẹ́ríkà ń gbà ní tí wọ́n ń pè ní george w bush àtolórí britain ń gbà ní prime minister tiwọn tí wọ́n ń pè ní tony blair àtẹnikẹ́ta àwọn prime minister spain àwọn ni wọ́n declare ogun iraq gbogbo àwáwí tí wọ́n wáwí gbogbo ayé náà mọ̀ pé irọ́ ni bọ́tí ń lọ ni pé èmi follow up rẹ̀ débi pé n tí ò kéré sí seventy five percent nínú ọmọ amẹ́ríkà ló ló wọn fẹ́ kí wọ́n lógun n tó súnmọ́ bẹ́ẹ̀ abójú bẹ́ẹ̀ lọ́nu ọmọ britain wọn làwọn ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà ní ní spain àwọn olórí mẹ́tẹ̀ẹ̀ta yìí sì lo orí kunkun ẹ̀ ń gbé pé gẹ́gẹ́ bí n ta wílẹ̀ kan pé bẹ́ẹ̀ bá ti ní wọn lọ sojú yín wọn ò ní máa ronú páwọn padà wá bá yín mọ́ àfi bọ́ bá dìgbà tí wọ́n tún nídìí yín. irú ọmọ tí democracy ń bí yìí tún láṣẹ ọgbọ́dọ̀ máa bí ní tìtorí pé mẹ́fọ́ọ̀dù tá a fi ń yanra wa síbẹ̀ tọ́ta kò yí tí sẹ̀ríà ìsìlámíyà tí sẹ̀ríà ìsìlámù fún wa pé bàbá tiẹ̀ wá ṣe ṣúra pé a afẹ́ yànyàn sípò kò gbọ́dọ̀ wá jẹ́ irú wa ògiri wa pé ṣé wọn náà sáti gba káàdì wọn náà lọ tẹ̀ka. eléyìí tó wá kan àwa gẹ́gẹ́ bí mo ti wí al'amuru alwaakan al'amuru alwaakan pé lónìí bí tá a bára wa nàìjíríà o àbí ń lù lọrin bí àbí bíkíbi téèyàn bá wà wọn wá ní ìbòde wọn sì ní ahlul hilli wal aqdi táwa wí àwọn ò lò ó gbogbo èèyàn náà ni ó lọ́lẹ́tọ̀ àti gba káàdì bọ́ba ti pé ọmọ ọdún téèyàn gbà ó sì lè lọ́ọ́ dìbò kí ló fẹ́ jẹ́ ipò tèmi àti wọ gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí kí la fẹ́ dólé lórí. a àwọn tí ń sọ lónìí ọlọ́run bá kọ́ san wọ́n lẹ́sàn dáadáa inú àwọn onímọ̀ inú àwọn àlùfáà inú àwọn ọmọ kéwú wípé gbogbo ń ti ń jẹ́ democracy pátá ọ̀tàkùn òfin ọlọ́run ńgbò ó sì ti tako òfin ọlọ́run ni èèyàn gbọ́dọ̀ patisipéètì ń bẹ́ẹ̀ kọ́dà bọ́ mọ ní kínkínní kọ́dà bọ́ mọ pé lọ́ọ́ rẹ́gísítà pọ̀ fẹ́ vóòtì lásán bẹ̀lẹ́ kọ́ lọ bí wọ́n ti ń dìbò ara àwọn onímọ̀ tó sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo ti wí fún yín lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ọ̀bọ̀ ntọ́sẹ̀lẹ̀ lẹ́yìn anabuwa muhammadu sallallahu alaihi wa sallam àwọn onímọ̀ wà á wòye sal qur'an al-karim wọn wo sunna anabu muhammad sallallahu alaihi wa sallam yóò wà á mú wọn sọ pé a ah, n tẹ́ mi rí ipò yẹ kí mùsùlùmí láyé lónìí tá à gbé ntọ́ yẹ kó ṣe àwọn náà sì sì wí gẹ́gẹ́ bí mo ti wí fún yín lẹ́ẹ̀kan torí pé ní the end result làwọn wò ntí ó jẹ́ eh, anatija nehahiya kí ni ìparí rẹ̀ ìparí rẹ̀ náà ni pé total sovereignty belongs to the people bí wọ́n bá débẹ̀ à ní kọ̀ǹtró lórí wọn mọ́ àtẹ̀yítọ́lọ́ ń fẹ́ àtẹ̀yítọ́lọ́ ń ọ̀fẹ́ bí wọ́n bá ti fọwọ́ sí wọn mọ̀ sí lọ ni. ó mú púpọ̀ nú àwọn onímọ̀ lágbàáyé lónìí kú dúró lórí pé gbogbo ohun tí ń jẹ́ democracy àtókéré o àtótóbi o àti gbogbo ohun tí ọlẹ̀ mọ́ ìbò ni o ọlọ́ rẹ́gísítà ni o ọ̀yànyàn ni o òdìbò ni o má dàsí nǹkan bẹ́ẹ̀. at the same time àwa rí àwọn onímọ̀ míì tẹ́sẹ̀ wọn jinlẹ̀ nù kíwúbà kan náà tí wọn ṣe nífẹ̀ẹ́ nù kọ́dà nítorí ẹ̀ mo ṣe gbé fáìlì tẹ́ rí lọ́dọ̀ mi yìí lọ́rọ̀ tí wọ́n sọ tí mo sì rò pé òun lọ bá wábí òtí wa nàìjíríà yìí mu. àwọn ní kọ́ ìdá sẹ̀ríà ìdájọ́ sẹ̀ríà nù tí sẹ̀ríà máa wò ni pé. المقارنة والموازنة بين المصلحة والمفسدة ìpìlẹ̀ ńlá kan nínú sẹ̀ríà láti máa wọn ewu àtàǹfààní tí ń bẹ́ ń bi gbogbo gbèsè tí mùsùlùmí ọba gbé almuwazanatu bẹ́yìn almaslahati walmafsada gbogbo ìgbà tí mùsùlùmí bá fẹ́ gbé gbèsè kan kọ́dà bọ́ dáa yóò wo ti ń bẹ́ńbẹ́ léwu yóò sì wo ti ń bẹ́ńbẹ́ ní láǹfààní táǹfààní bẹ́ẹ̀ bá kọ̀ jẹ́ wù ní lọ bisimilayi kó gbé gbèsè náà tọ́ba di pé ewu tí ó jáde ń bẹ pọ̀ ju àǹfààní bẹ̀ lọ kọ́dà bẹ́ẹ̀ yẹn ń wò kọ́ da kọ́ àyídà sẹ̀ríà ní pé má gbèrú gbèsè bẹ́ẹ̀ kí lè rí lórí eléyìí nínú alukur'an kẹrì yẹn wọn lọlọrun pa wá láṣẹ nù alukur'an karimu pé wàlá tasubbu alladhina yad'una min dunillahi wàlá naam fayasubbu allaha adwan bighayri ilmin fayasubbu allaha adwan bighayri ilmin. níjọ́ wọn ara ta àwọn kan láyà nebà muhammad sallallahu alayhi wa sallam látàrí pé ah, ewo lẹ́yìn ẹ̀yìn ń bọ́gi ẹ̀yìn ń bọ́pẹ̀ ẹ̀ ń bọ̀ òkúta ẹ̀ ń bọ̀ nkankan ẹ̀ ń bọ̀ àwọn òòsà wọ́n wá ń bú àwọn òòsà yìí pé ntí ò lè jẹ́ nítorí pé bẹ́ẹ̀ yẹn bá dáná sí i yóò gbiná ni ntẹ̀yẹn lè dùnú ntẹ̀yẹn lè tẹ̀mọ́lẹ̀ àwọn tí ń bọ̀ wọ́n náà wá ní ẹ̀hẹ́n ọlọ́run ti wà lẹ́ ń bú báwọn ẹ̀ àwa ló sì máa bú ọlọ́run yìí sọ àwọn ọlọ́run tàwọn lẹ́ ń bú ni àwa ló sì máa a máa bú ọlọ́run ti yín náà waliyadu billahi azza wa jal. ìjọ náà láàyè alukurani wá dé kí lọ́lọ́run ní wọ́n mọ̀ sí ọlọ́run lè gbọ́dọ̀ bú òòṣà wọn mọ́ nírú kéèsì bẹ́ẹ̀. kéèyàn ó bú òòṣà kọ́dàkọ́ na òòṣà kọ́dàkọ́ tẹ òòṣà mẹ́lẹ̀ oore ní àbábúrú oore ni kò síyèméjì ń bẹ àmọ́ the bá ti ń lead sí aburú tó ju oore ni lọ kí laburú tó jóore yẹn lọ ni pé wọ́n máa tẹnu rédèrèdè sí ọlọ́run ọba tó ju gbogbo ẹ̀ o ntọ́ da lọ ọlọ́run ní bọ́ bá rí bẹ́ẹ̀ kọ́dẹ̀ ẹ̀ gbọ́dọ̀ bú ẹ́ ẹ̀ gbọ́dọ̀ bú nígbà ni ibi yìí làwọn onímọ̀ ti mú kọ́ ìdà yẹn ipe almuwazana bayna almasalihi walmafasi pé gbogbo ìgbésẹ̀ tí mùsùlùmí ọba gbé a kini yìí da àríkọ́ da àmọ́ ǹjẹ́ àbọ̀ rẹ̀ oore ní ọ̀jáde ń bẹ̀ ni àbábúrú tó ju oore táwa ń fojú sùn yìí lọ ní ọ̀jáde ń bẹ̀ òun ló mú apá kan tí mo wí nú àwọn onímọ̀ kì í sì dákọ wọn fún wa lónìí táàbì mọ̀ pé kọ́dà àwọn èso nífẹ̀ẹ́ nú wọn èyí sẹni tí ọmọ kéwú wọn èyí sẹni tẹsẹ̀ rí òjìnlẹ̀ nú malkurani àti sunna ni wọ́n fi wá wò pé a. Ah, àbá yín jiyàn rárá ẹ̀yin àlùfáà wa tẹ́ ní kò sóore nù democracy gbogbo wa náà la democracy tako islam gbogbo ẹnu la fi wí torí pé islam ní sovereignty belongs to our creator ẹni ó dá wa ló lè pàṣẹ wá ló lè kí ẹ ṣe báyìí ẹ má báyìí but ní ti democracy dúró lórí ni pé sovereignty belongs to the people àwọn ni wọ́n mú un tó bá wù wọ́n kí ló fà lónìí téèyàn ò lè rí ọmọ tí ń rin òhò kó sì mú kó lù ú pé èyí ṣe tí wọ́n rìn báyìí wọ́n lò ní freedom torí pé democracy aláwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wá fẹ́ ọlọ́run ọ̀fẹ́ bí ti ń rìn kọ̀ọ̀kan yìí ẹnìkan wá ń sọ̀rọ̀ kan wí ọtẹ́ ọlọ́run lọ́rùn kọ̀tẹ́ ọlọ́run lọ́rùn èyí wọ̀n kàn yìí sófin sá ti fún ní àyè àti ṣe ìyẹn ni pé kò sáàfà tó dáùtù pé democracy is anti-Islam democracy takunti Islam gbé lọ́wọ́ látàrí pé àṣìyáàdà sovereignty ọlọ́run ló ní gbogbo bí ọba ti ká tó gbèrú àṣẹ ní lẹ́lòmíì lọ́wọ́ débi tá a fi máa wá fi constitution wintal quran kerim wí. wọ́n láwọn ò jiyàn eléyìí wọn o àmọ́ gẹ́gẹ́ bíi wàlá tasubu fayasubu lọ́ha adwan bẹ̀gẹ́ yìí rẹ̀ ẹ̀mí sẹ̀ríà islam kọ́ wa ká wo bo ni mọ́síláhà wa ibo ni bẹ́nẹ́fìtì wa ibo lè wú wa ká wa wo méjèèjì pọ̀ níjọ́ bá di pé a n ta fẹ́ ṣe yìí dà àmọ́ n tí ó tẹ̀yìn rẹ̀ jáde léwu yóò jù yóò jù dáadáa tí à ń wò yìí lọ o òfin sẹ̀ríà islam ni pé a fi dáadáa nílẹ̀ kọ́dà kan ìdá mẹ́nu sẹ̀rí àwọn ń pè ní kan ìdá tòrtìkábí àkáfì dọ̀rọ̀rẹ̀ àkáfì àdọ̀rọ̀rẹ̀ píríncípù mẹ́nu nù sẹ̀rí à. ipe bá a bá tiẹ̀ wá wò ó lónìí sẹ́mi pa ní lélẹ̀ aburú lélẹ̀ ẹ́ wọ́n lọ́ máa wá ṣe é ṣe ń gbà mí ta wà á rí i pé àbùkọ̀tì ẹ̀ sóore kan mi ta ń wò. dọ́rọ̀rù méjèèjì aburú lélẹ̀ aburú lélẹ̀ bọ́ba wáyé bẹ́ẹ̀ kí ni sẹ̀ríà islam kọ́ àti àṣẹ kọ́dà kan ìdá sẹ̀ríà tí ò rújú ni tí ọ̀sá àfa kan tó takò pé yorùtàkàbù àkàfò dọ̀ra rẹ̀ ni a wà mẹ́sọ̀ àwọn aburú méjèèjì a wà wèwo ni aburú rẹ̀ jura wọn lọ a wà faramẹ́ ìtaburu rẹ̀ mọ́ ní kínkínní gbogbo eléyìí in a situation tá a lágbára àti kábúrú méjèèjì kó ń lẹ̀ làwọn àbá ń wí o bẹ́ẹ̀ yẹn bá wà ọlọ́run ó jẹ́ ká wà ní situation tá a pé bọ́lọ̀ ti ní ẹ lónìí ọlọ́run ọ̀fẹ́ yìí tẹ́ ń wí níjọ́ tá a bá débẹ̀ ni alihamudulilayi bẹ́ẹ̀ a èyí tí democracy ń wí yìí ta kò fin ọlọ́run tọ́lọ́run làwọn ó ṣe gbogbo society environment tí mùsùlùmí bá ti lérú yìí ń tó ń lura agbára bẹ́ẹ̀ túláàsì ni wọ́n ṣe bẹ́ẹ̀ àmọ́ ìsìláàmù ẹ̀sìn tí í máa wo bó láti bára wa ni òun ni kọ́ ìdàṣe ní yorùtàkàbù àkàfò dọ̀rọ̀rẹ́ kọ́dà kò yẹ ṣe pé àwọn aburú àtòrè wọ́n níjọ́ tá a bá rí méjèèjì pé àtọ̀nà àtàyàsọ́tún àti àyàsí òsì aburú méjèèjì ǹjẹ́ àmọ́ wa wòran pé tọ̀yítọ́ bá rí ọ̀sẹ̀ lẹ́nu méjèèjì kàlà kò rí bẹ́ẹ̀ kọ́ìdà sẹ̀ríà ni pé a wà wèwo ni aburú rẹ̀ kéré ju pé tọ́ ńgbà tí o sọ́nà míì má àfi ká mú kan nu méjèèjì yìí eléyìí ọ̀dà bíi ipa burú rẹ̀ ọmọ níwọ̀n. òun ni àwọn mashayikhuna àwọn àfáà wa tí wọn yé sí isa àfáà tiwa nìkan àfáà gbogbo ayé níbi èèyàn bá kéwúdé tó fi dirú àwọn sheikh muhammadu nasiru diin al-albani. albani al wàláhi làzim àfààní. ibi èèyàn bá kéwú dé tọ́lọ̀ ń gbà fún tó fi nímà tó fi lò ó débi sheikh muhammad bin salih al-uthaymin wàláhi àfààní. ọlọ́nkọ́ bá wa kẹ́ àwọn méjèèjì àwọn méjèèjì ti di aláìsí nísìn. ọ̀rọ̀ yìí wá ṣẹlẹ̀ lójú ayé tiwọn torí pé ìbò bá wọn láyé eléyìí ká má máa lérí nọ́ọ̀rọ̀ àwọn àyímà tó ti lọ ẹ̀ lérí nọ́ọ̀rọ̀ ìmáàmù máàlìkì ẹ̀ lérí tuntun ìmáàmù ahmed ẹ̀ lè ba nọ́ọ̀rọ̀ ìmáàmù sáfìyí kọ́dà àbó hànífọ̀ ò ní sọ sí i kí ló fà á torí pé kò ṣẹlẹ̀ ní ojú ayé tiwọn àti clear eléyìí ni islam lọ́nà tí fi yányàn sípò taba ní in an ideal environment tá a lè lò fún ọlọ́run èyí tí islam ní a ṣe àmọ́ tá a bá bára wa ń rú báyìí bó ti bá wọn bàbá wọn yìí láyé sheikh muhammad nasir din albani rahimahullah sheikh muhammad bin salih al-uthaymin rahimahullah ta'ala kódà mo sì máa ma select àwọn méjèèjì torí pọ́tọ́ọ̀tọ̀ lẹ́ environment tí wọ́n gbé sheikh albani ọmọ europe ni wọ́n àmọ́ wọ́n dàgbà sí syria wọ́n sì wá lò gbẹ̀yìn ayé wọn nílùú tá ní jordan oríṣi ìlú mẹ́ta làwọn ni wọ́n gbé sheikh muhammad bin salih al-uthaymin ọmọ saudi ni wọ́n saudi náà wọ́n gbé ibi wọ́n ti ń lò fún ọlọ́run torí pé ọlọ́run ọba nìkan lọ́ba tó pé àmọ́ kò sí aláwájì ardi lórí ilẹ̀ lónìí ìlú tí ò ní dòstóòrù tí ò ní constitution mi lẹ́yìn kitabu law al-qur'an al-karim saudi ni a pé wọ́n pé o ọlọ́run ọba nìkan lọ́ba tó pé àmọ́ kéèyàn ọmọ wa wo gbogbo ibi tí wọ́n dá a sí pépé bí wọ́n bá kù díẹ̀ díẹ̀ sí ni báńkì kìnnì kan bẹ́ẹ̀ ń Saudi wọ́n ń kìnnì kan Saudi wàláì kéèyàn bẹ̀rù ọ̀rọ̀ torí pé alikamalu lila ọlọ́wọ́n bá nìkan lọ́ba tó pé a sì pé wọ́n pé èyí tí wọ́n sì ṣe tó kù díẹ̀ káàtó àkọ́dá. bàbá bí náà fèmí ọmọ Saudi làwọn Saudi wọ́n gbé baba Albani orisi ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn gbé oríṣiríṣi experiences làwọn àfáà yìí rí ibi tí ń lọ́nu ọ̀rọ̀ àwọn méjèèjì wá jọra wọn kí ni mọ́kìfù táwọn méjèèjì ní táwọn èèyàn lọ bá wọn bóyá kí n. tani ọba wa kà á. ẹgbẹ́. mafsadatayn bí mùsùlùmí bá bára rẹ̀ nínú aburú méjì ìbàjẹ́ méjì ìnira méjì náà. ikhtara aqallahuma sharra yóò mú ìtaburú rẹ̀ kéré jù nínú aburú méjèèjì. Hmm. albarlaman albarlaman kíni jẹ́ bẹ́ẹ̀ ẹ́ parliament lédè Lárúbáwá ìbéèrè tí wọ́n bi bàbá nìyẹn irú èyí táwa ń pè ní senate house of rep ń bì lọ́pọ̀lọpọ̀ bòmíì lágbàáyé kí làwọn ń pè barlaman parliament náà. ẹtún bẹ̀rù kálẹ̀ kan sí albarlaman ẹ̀dá eh, kan eh, ẹ̀ underline bẹ̀rù náà. سيقوم على عجره وبجره شئنا ẹka sentence before على بجره وعجره شئنا نحن معشر المسلمين أم أبينا ibi tọrọ baba muhammad nasir albani ni pé albarlaman ntí wọn ń pè ní paliamẹnti yìí intikabat election yìí sayakumu ala ojirihi wa bujirihi larubawa mi tunu ọdà kọdà níjẹba àwọn larubawa ala ojirihi wa bujirihi ọdà o kọdà o sayakumu yọ ṣẹlẹ̀ ṣì náà nahnu ma'ashara al-muslimin àwa mùsùlùmí tá n bá wọn gbé ṣínà afẹ́ o am àbẹ́yìnà àbákọ̀ sẹ́rí pé bígbà tí bàbá ń bá wa gbé inú ìlú wa yìí ni ni mo fi láwọn yìí ní experiences tọ tọkọta kọ sí gbogbo ntẹ̀yìn ọmọ finú rẹ̀ rò na. na. Mhm. fa unaka farqun baba níyàtọ̀ ń bẹ o bẹ́yìn náà. kó se pé ní gbogbo àwọn tí wọn máa lọ sojú wa ní barilamẹ́nu ní pálíámẹ́ǹtì àbí níjọba yìí kí gbogbo wọn ká má rí mùsùlùmí ẹ̀yọ̀ kan nù wọn. naam. àbí kó sì wá se pé gbogbo wọn pátá mùsùlùmí gbogbo wọn ẹwọ cases méjì tí bàbá fẹ́ fi lélẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin pé ní gbogbo àwọn tí ń bẹ ń jọba mùsùlùmí ni wọ́n ìdájọ́ kan nù ìyàtọ̀ ń bẹ láàrin kí gbogbo àwọn tí ń bẹ ń jọba kí wọ́n jẹ́ kíni kí wọ́n jẹ́ kèfèrí wọn kẹ́ mùsùlùmí bàbá ní farqun baynahuma ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì náà. Mm-hmm. aha kéèsì kẹta nù baba nínú xaala tí a tún wá wò ni pé káwa nílápẹjúwe kúlù àfọrọ́dẹ̀lì barlaman gbogbo àwọn tí ń bẹ ń jọba yìí mùsùlùmí ni wọn gẹ́gẹ́ bí sí máa ṣẹlẹ̀ láwọn àlú míì tó yẹ ní gbogbo àwọn tí wọn ó dìbò yẹn mùsùlùmí náà ni gbogbo wọn baba wa ni a nínú wọn larubawa mi tunu ẹ sọlihun wa tọlihun sọ́ọ̀dì àti tọ́ ìyàtọ̀ wọn sì tó gábàsì sí yànmù ní jẹ́ lárúbáwá nù. sọ́ọ̀lìhùn wà é wà tọ́ọ̀lìhùn sọ́ọ̀lìhùn wà tọ́ọ̀lìhùn ẹni tí ó ṣe dáadáa wà tọ́ọ̀lìhùn àtẹni tí ó ṣe bàjẹ́ wípé bí gbogbo wọn bá tiẹ̀ jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ran ilé tí bí bàbá ti ń tó bọ̀ a lè rí nbòmí tó ṣe pé ní gbogbo àwọn tí wọ́n wà nù ìjọba yìí wọ́n ṣe mùsùlùmí a rí nbòmí tó ṣe pé gbogbo àwọn tí wọ́n wà nù ìjọba yìí mùsùlùmí gbogbo wọn bí gbogbo wọn bá wá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ bàbá ti wá fa ẹkún tún mí yọ bí gbogbo wọn bá wá jẹ́ mùsùlùmí náà ǹjẹ́ gbogbo wọn náà mùsùlùmí ta lè fọwọ́ sọ̀yà rẹ̀ bàbá ní òṣèṣe bẹ́ẹ̀ a rí kíni nù wọn sọ́ọ́lìhún wà tọ́ọ̀lìhún ààrẹ ni tí ó sìn lú ààrẹ ni tí ó jẹ̀lú. Mm. náà àfa aláàrin nù wọn man ya'malu li salihil islam ẹni tẹ́ lè fọwọ́ sọ̀yà pé àà ṣé mr kínní sálàájì kínní ṣé malam kínní ń bẹ nílé ìgbìmọ̀ asòfin ni ẹ̀fọ́ kan balẹ̀ wọn ò ní paasi òfin tí ó ta kọ́ lọ́hùn bàbá lẹ ẹ mà nù wọn tí ó ṣe kíni tí ó rí bẹ́ẹ̀ ẹ sì ráwọn mi ya'malu li solihi nafsi àpò ara ẹ lòún lọ dùn bẹ́ẹ̀ kò sí ntọ́ kan pẹ̀lú ẹ̀sìn kọ́dà bọ́ jẹ́ pé mùsùlùmí ni na wa àtẹgbẹ́ ẹgbẹ́ lọ bá wọn sẹgbẹ́ ni a ṣe nǹkan báyìí bisimilahi ẹ hàmù pé ìsìlámù kí nǹkan ọmọ ṣe ìsìláàmù kò ní kan òun kọ́dà bọ́ jẹ́ mùsùlùmí wàlá yubali an masọ́ọ̀lì kò sí ntọ́ kàn án kọ́dà bẹ́ẹ̀ lọ́ọ́ bá a ti rí wá àpèjúwe wọn lágbèjúwe láwùjọ wa náà kọ́dà bẹ́ẹ̀ lọ́ọ́ bá a yọkàn ní abọ́tẹ̀ ah, eh, yẹn ọ̀rọ̀ ìjọba níkẹ́ gbé wá kò sí ntọ́ kàn wọn bẹ́ẹ̀ bá lọ́ọ́ bá a pé wọ́n ń ṣe nǹkan báyìí wọ́n ń fara ní mùsùlùmí bí báyìí wọ́n fẹ́ wó mọ́sálásí wa ń bí báyìí àwọn ẹlẹ́sìn kan fẹ́ kọ́lé ẹ̀sìn wọn ti mọ́sálásí wa yóò ní eh, eh, kò sí tọ́ka wọn ọ̀rọ̀ ìjọba ni ọ̀rọ̀ ẹ̀sìn kélé yìí náà. Mhm. náà ẹ̀dùn bẹ̀rù ẹ̀túnkà fa èyí náà hìdìn bàbá nítọ́ bá rí báwọn ti kà á kalẹ̀ yìí o náà alannafibina minal muslimin àwọn tí ó dìbò nú àwọn mùsùlùmí ayushariku filintikhabat baba ni alayhim ó di dandan fún wọn ayushariku filintikhabat ẹni tó ń pè ní nakibu lẹ́nu tó kọlifáì láti dìbò nínú mùsùlùmí baba ni bọ́bá rí báwọn ti kà yìí ó di dandan fúnru ẹni bẹ́ẹ̀ ayin náà an yushariku fi intikhabi al-aslahi ọwọ́ àwòrán àwọn tí pósítà àwọn kúnlẹ̀ jìgìrì yìí gbogbo àwọn tí ń polówó àwọn fẹ́ jẹ nǹkan yìí kọ́dà bí gbogbo wọn jẹ́ mùsùlùmí ni bàbá ń wí o wáwò èwo ni ọ̀dà àdùnnú wọn èwo ni ó represent islam dùnnú wọn èwo lọkàn ó balẹ̀ sínú wọn jù pélé yóò ní fẹ́ yín kò ní fọ̀ bẹ́ẹ̀ yín jẹ́ mùsùlùmí ní sùn náà wal anfa'i lil islam ẹ sì wá wò yìí tí yọ sáǹfà ní jù fún islam. naam naam no ẹ̀yìn ti a padà dórí yìí ẹ no pọ́ìntì ẹlẹ́kẹta bàbá fẹ́ sọ yẹn àwọn tí a fẹ́ dìbò yàn àti ìdẹ́bẹ̀ ẹ ṣeun ẹ mọ́ ẹ kàkà ọ̀rọ̀ ti sheikh No? عثيمين رحمه الله تعالى oníbèrè kan ló bi sheikh ibn Uthaymin ó ní fadilatu asheikh naam naam. wàmà. wa ma hukmuha ọlẹ́ni ẹni wá bi bàbá pé òun gbọ́ fínfínfín pé wọ́n lẹ ní kéèyàn ó dìbò da al aftaitum bi jawazil intikhabat bẹ́ẹ̀ ni yìí ti bi sheikh ibn pé wọ́n lẹ wọ́n lẹ pé kéèyàn ó dìbò wa ma hukmuha kí sì ní dájọ́ rẹ̀ àwọn fẹ́ gbọ́ lẹ́nu tìyín náà òun gbọ́ ni níbìkan náà bàbá ní dáhùn nísìnyí làbúdá minhaga bàbá ní eléyìí tí àwọn ń wí làbúdá minhaga ntí ò tí ò tí ò gbọdọ̀ má ṣẹlẹ̀ ni náà. لأنه إذا فقد صوت المسلمين نعم, نعم tamahudu majlisi li ahli sharri baba ní nítorí pé bẹ́yàn bá ṣe fatiwa ipe mùsùlùmí ẹ má da sọ́rọ̀ bo kọ́dọ̀ gbọ́dọ̀ lọlé bo kọ́dọ̀ gbọ́dọ̀ gba káàdì baba ní nàtíjà rẹ̀ àbọ̀ rẹ̀ ní kíni tamahudu majlisi li ahli sharri sáàtì ẹ̀rọ kọ̀ọ̀kan èjèèjì pé àfilámọ̀yìn nù wọn tẹ́lẹ̀ kọ̀tí ẹ̀ wá ní sáfì tamahudu majlisu li ahli sharri àwọn aláburú nìkan ni wọ́n wà kú mbẹ́ náà bàbá ni naam bó ti lọ gbọ́ ni bẹ́ẹ̀ náà ni aftayna bidhali àṣefàtiwà bẹ́ẹ̀ hada sheikh muhammad ibn salih ibn uthaymin oye tó báyìí náà lórí àsìkò ẹni tó bá fẹ́ ní kọ́pì yìí lè padà wá gbà ọ̀pọ̀ bàbá salih fawzan fatiwa tí wọ́n náà wà ń bẹ̀ ní kúkúrú ya ikhwani ẹ̀ṣẹ̀ ọlọ́run san ilẹ̀ sàn dáadáa gẹ́gẹ́ bí mo ti wí tó jẹ́ kí n take time lórí eléyìí. òun ni mo ti sọ lẹ́ẹ̀kan ni àwa tá a jókòó yìí tó kà wá jù náà gbogbo eléyìí tó kù tá a ti sọ síwájú àbẹ́yìí tá a sọ alóku ọ̀rọ̀ àwọn tá a dìbò yàn ó sì kọ̀rọ̀ kínni ẹgbẹ́ bí n ṣe ń rújú wa yìí èyí tó kàn wá ń bẹ̀ kéré èyí tó kàn wá jù òun níbi tá a wà yìí ǹjẹ́ bí wọ́n bá kéde lónìí pé registration of voters bẹ̀rẹ̀ ẹ wa wá fowókọ́ lẹ́fẹ́ ni tí ọba dìbò àwọn tá à ń bẹ mọ́sálásí yìí a lè lọ àbá a lè lọ èsì la gbọ́ yìí o àwọn àlùfáà wọ̀nyí ṣe àlùfáà olóṣèlú o àwọn àlùfáà tá kàkalẹ̀ yìí ṣe àlùfáà kan tí ọmọ ti ń wí o gbogbo ohun tí wọ́n wí wọn jákèjì kó nù qawaidul Islam àwọn náà gbà pé democracy ṣe ṣàrù ni aburú ni. ni wọ́n gbà pé dọ́ràrù ni ìnira ni islam ní alternative tiẹ̀ but gẹ́gẹ́ bí àwùjọ tí kó wá bá bá rẹ̀ ẹ wo ti bàbá mi náà fẹ́ mẹ́ni wí kọ́ imun sayakumu bi'ujrihi wa bujrihi ṣìnà am abayna afẹ́ akọ ntí wọn ó ṣe mu a sì lágbára kápẹ́ ọmọ ṣẹlẹ̀ nísìn èyí káwọ́ wá wo kí ni àwọn ó ṣe tí ò ní takòfin ọlọ́run tá a ní fi kóbá islam òun làwọn bàbá yìí ń ṣe lálàyé nípa báyìí ẹ dákun inú ilé ọlọ́run la wà yìí bí a bá rí hàlà irú èyí tí àwọn bàbá wí yìí pé àà bá a bá ní ayọwọ́ yẹnyẹn àwọn eléyìí tí wọn gbọ́kàn yé tí islam ọ̀kàn yìí àwọn náà ni ọ wà jásán wọn ni ọ wà ń bẹ gbogbo nǹkan bá ti wàá ṣe lófin.